adé orí mi ni èè ìyó o òye olólùfẹ́ mi ni èè ìyó o mo fẹ́ máa fẹ́ ọ àá kí n tún máa kẹ́ ọ pọ̀pọ̀ rí pọ̀ bọ̀bọ̀ mi o olólùfẹ́ mi ni òye bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ padà sórí ètò bàbá ètò lọ́jọ́ tèmi ṣẹ́rẹ́wọ́ ijó tí àwọn ìdílé aláyọ̀mí gbé lẹ́ẹ̀kan ẹ ti mọ bó ṣe máa lọ pẹ̀lú ọlá lórí ètò lálẹ́ yìí ẹ o ẹ má jẹ́ kí n wá dènà pẹ̀lú àwọn ìdílé aláyọ̀mí wọ́n ti wà ní kalẹ̀ wọ́n ti wà lórí ìjókòó pẹ̀lú mi ẹ kú kalẹ̀ ẹ̀yin ìdílé aláyọ̀ tèmi. ẹ ṣe olóòtú. ẹ ẹ ẹ mọ́mì mo fẹ́ kẹ́ ẹ fẹ̀yìntì dáadáa nítorí pé alẹ́ òní á yàtọ̀ <laughs> ẹ káàbọ̀ jàre brọ́dà mi sórí ètò bàbá ètò lórí Orísun tẹlifíṣàn náà lẹ́sìn bára yín ẹ ra sà <laughs> ẹ bá mi dárúkọ ìdílé tiyín fáwọn aráalé. a dúpẹ́ lọ́wọ́ yín olóòtú. yes sir. orúkọ wa ni mr and mrs daniel fabiyi. Mr and Mrs Daniel Fabi iṣẹ́ tiẹ̀ rí pé àwọn ọkùnrin wọn máa ń selfish ẹ má bínú sá o <laughs> mi ìmọ̀ọ́mọ̀ ó jábọ́ <laughs> ẹ nígbà tí èèyàn méjì jókòó wọ́n ní orúkọ tiwa ni Mr and Mrs Daniel tó jẹ́ kan Daniel Tèmítọ́pẹ́ àbí mi tiẹ̀ morúkọ <laughs> ṣùgbọ́n bọ́lọ̀ bá ṣe ba láyé nìyẹn màmá wa jàre ẹ kú kalẹ̀ lẹ́ẹ̀kan sí i yes ẹ jẹ́ ń béèrè eléyìí lọ́dọ̀ màmá wa ìgbéyàwó yín ti wá tó ọdún mélòó báyìí. ó kù díẹ̀ kó pé ọdún mẹ́fà. Hmm. ó kù kékeré kó pọ̀ ọdún mẹ́fà eléyìí tó túmọ̀ sí pé approximately six years. tẹ́mi bá máa sọ̀rọ̀ lórí ètò lẹ́nu máa máa ní láti bí ọdún mẹ́fà sẹ́yìn ṣùgbọ́n kí tiẹ̀ tó lọ sí àdúgbò yẹn báwo gan lẹ ṣe pàdé màmá ajáre bọ́dà mi. lọ́wọ́ mi. bẹ́ẹ̀ ni lọ́wọ́ tìyín báwo lẹ ṣe pàdé wọn níbo lẹ ti pàdé wọn gangan ọ̀dà ní two thousand and eleven hmm. la pàdé hmm. ṣùgbọ́n àkàndédé pàdé tẹ̀ ti pàdé mo ti mọ fámìlì wọn hmm. ó ti pẹ́ ọmọ bíbí ìlú kan ni wá. ìlú wo nìyẹn náà. a wá láti ìpínlẹ̀ Kwara. Kwara gbogbo ẹ̀yin. Eh ara Kwara ẹ ti rí àwọn ọmọ yín lórí ìjókòó léni ẹjẹ <laughs> àjọba bá ò bọ. ní agbègbè ìlú tó létò tán pè ní ìlú Èrùkú. Èrù. Èrùkú. Èrù ìlú yẹn jẹ́ boundary between Kogi àti Kwara. ẹ ẹ ó yẹ gbé ìtàn tẹ́ ẹ sọ fún wa bọ̀ lẹ́ẹ̀kan yẹn ẹ gbé yẹn lẹ̀. mo ti máa ń ìgbà kan wà nígbà tí mo wà ní ìpínlẹ̀ Kwara o ní àwọn bí ẹ̀gbọ́n wa àti àwọn ọ̀rẹ́ wa hmm. a kóra wa jọ a máa ń kọrin à hmm. ń kọ jùjú à hmm. ń play instrument à ń ṣe gbogbo ẹ̀ wọ́n pe ẹ̀gbọ́n ẹ̀gbọ́n mi yẹn wọ́n pe ní Tóyìn dollars twenty dollars orin tó máa kọ́kọ́ kọ eré tó máa kọ́kọ́ ṣe ó jẹ́ ẹ̀gbọ́n tiwọn ó jẹ́ àkọ́bí wọn nígbà tó ṣe wedding àjọlọ́bẹ ni ẹ̀yin lẹ wá lọ play fún Tóyìn Dollars. Tóyìn Dollars yẹn gangan hmm. lolórin yẹn tó lọ play fẹ́ gbọ̀n fún wedding wọn. ok àkọ́bí tiwọn. ok so lẹ́yìn ìgbà yẹn ni mo gbìyànjú láti gba nọ́mbà ẹ̀ mo ti mọ̀ ẹ jẹ́ kí n gbọ́ yín yé ẹ̀yin jẹ́ ọmọ ẹgbẹ́ Tóyìn Dollars. bẹ́ẹ̀ni wọ́n wá lọ play níbi wedding níbi wedding ẹ̀gbọ́n wọn kàkà kẹ́yìn máa kọ kí lẹ̀ ń kọ ṣé tẹ́nà lẹ̀ ń kọ àbí piano lẹ̀ ń tẹ̀. mò ń lùlù mo dẹ̀ ń kọrin ìlú lẹ́nu kàkàkẹ́ máa lùlù àbúrò ọkọ ìyàwó tó ń ṣe rékété <laughs> òun lẹ́yìn fojú sí ó yẹ máa nìṣó lẹ̀. a lè wá ọ̀rọ̀ ètì náà. <laughs> ẹ wọ́n dára ó di kéèsì. mo dàbí ọgbọ́n tí mo dẹ̀ gba nọ́mbà mo rí nọ́mbà gbà so mo dẹ̀ pé ìgbà yẹn ó ti wà ní school ó wà ní University of so bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn tẹ ṣe bẹ̀rẹ̀ bá ṣe bẹ̀rẹ̀ rí ìgbéyàwó ẹ̀gbọ́n tiwọn lẹ ti pàdé wọn ẹ̀dẹ̀ tí ẹ tẹ̀ wá jẹ́ kí n béèrè eléyìí lọ́wọ́ yín náà kí n tó kúrò lọ́dọ̀ yín níbi ìgbéyàwó tọmọbìnrin máa pọ̀ lọ bí ọlá ọlọ́run ó ṣe wá jẹ́ àwọn lè fojúsùn. ẹ mọ̀ pé tí èmi believe nínú kinní kan mo ti ní tásìkò bá tó láti ní àyà. Mm Hmm. tí n bá ti rí ẹni tí mo fẹ́ fẹ́ màá mọ̀. ẹ mọ àmì ara sọ fún mi <laughs> brọdà mi ẹ bá mi gbà báyìí. kágbé dání. ẹgbẹ ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ tí yín ẹgbà ẹ bá mi fi rọra ta ojú yín lọ sí ọ̀nà ẹ̀yìn. nítorí ẹ nílè ní àǹfààní láti rí nǹkan tí brọdà mi fẹ́ kọ sílẹ̀ ẹ <laughs> ẹ ẹ bá mi yọ nítorí máa fi kọ́ ń bẹ̀ ká ṣe é ní kánmọ́ ní kóbó ẹ̀yin o ẹ ṣe ìyá wa ẹ má bínú fúngbà díẹ̀ náà ni ìbéèrè alákọ̀ọ́kọ́ tí mo máa béèrè lọ́wọ́ bọ́dà mi ni pé wọ́n ní kí ni oúnjẹ ah. oúnjẹ tí ìyàwó yín fẹ́ràn jù ah. oúnjẹ ẹ má sọ sókè ẹ̀rọ akọ́ ẹ̀ẹ́kọ́ ni torí wọn ò gbọ́dọ̀ gbọ́ àwọn ni wọ́n sì máa ẹ kọ́kọ́ hàn o àwọn ni wọ́n sì máa fẹnu ara wọn sọ fún gbogbo ara ayé oúnjẹ irúfẹ́ oúnjẹ tí ìyàwó yín fẹ́ràn jù tí wọ́n máa ń jẹ tí wọ́n tiẹ̀ lè ṣaláì má jẹ nígbà gbogbo. ìbéèrè ẹlẹ́ẹ̀keje títí yín ni pé wọ́n ní kí ni orúkọ nickname tí ìyàwó yín máa ń pè yín tí wọ́n máa ń pè ẹ̀yin gangan <laughs> nickname ìnagijẹ tí ìyàwó yín máa ń pè yín ìbéèrè lẹ́ẹ̀kẹta tiyín ni pé wọ́n sọ wípé níbo gangan níbo ìbéèrè eléyìí ẹ gbogbo àwọn fájì tó bá wà nílé ẹ fọwọ́ di etí <laughs> wọ́n ní níbo gangan ni ẹ ti kọ́kọ́ fi ẹnu ko ìyàwó yín lẹ́nu first kiss hmm. first kiss níbo hmm. ló ti ṣẹlẹ̀ ṣé lẹ́gbẹ̀ẹ́ títì ni ṣé nínú yàrá ni ṣé nínú pálọ̀ tí yín gangan ni àbí nínú yàrá tí wọ́n lẹ́kàn sáré yọ ṣe pé máàmì rẹ ti ń bọ̀ jà sáré. <laughs> first kiss wọ́n ní bo gangan gangan ló ti ṣẹlẹ̀. ẹ ti kọ́. ah kò tí ẹ rí i pé bọ́dà mi ò tẹ waste time <laughs> pápápá ni wọ́n ṣe bí àwo ìyá àṣọ̀nà ẹ bá ń gbé e wá Hmm, ẹ ṣeun ẹ lè ṣí ẹ lè ṣí ẹ̀rọ abá mi ṣí ẹ̀rọ abá mi ah! ẹ káàbọ̀ padà sórí ètò bàbá ètò <laughs> lórí Orísun tẹlifíṣàn tiwa ṣé dáadáa lẹ dé ah, mo rí bẹ́ẹ̀ ṣé ẹ ti jókòó bẹ́ẹ̀ ni ìbéèrè alákọ̀ọ́kọ́ tí mo béèrè lọ́wọ́ ọkọ yín ni pé irúfẹ́ oúnjẹ wo gangan lẹ̀yin fẹ́ràn jù láti máa jẹ àmàlà àtẹwédú àmàlà àtẹwédú gẹ́ngẹ́gẹ́ngẹ́ gẹ́gẹ́gẹ́ bọ́dà mi ti ṣí o. Ah, mo gbà o. mi rí nǹkan tẹ̀kọ́ ẹ̀ kọ́kọ́ mọ́. mo kọ́ dáadáa. Ah, ẹgbàá ẹgbàá ẹgbàá tòótọ́ <laughs> ẹ̀ kọ́kọ́ wọn bí ẹ ewédú yẹn búrẹ́dì ló jọ <laughs> búrẹ́dì ló jọ àmàlà àti ewédú gbogbo èyí tẹ́ ń wò mí lé torí kò wọ́pọ̀ láàárín àwọn ọkùnrin tán máa ń mọ ìyàwó wọn ṣe rí i pé bọ́dà mi sọ lẹ́ẹ̀kan pé dáadáa ẹ má tí ì jẹ́ fi yọjà ìbéèrè kejì tí mo béèrè lọ́wọ́ ọkọ yín ò jàre ni pé kí ni orúkọ nickname tí ẹ̀yin máa ń pe ọkọ yín broda mi tún gbà á tán wọ́n gbà á tán yanyan wọ́n kọ́kọ́ hàn kí ìbá fi hàn wá dáadáa àwọn náà kọ́ hàn ní. <laughs> Eh, eh, eh, gẹ́gẹ́gẹ́ mo á eléyìí mo ní kí gbogbo àwọn ọ̀sọ́rọ́ <laughs> kí wọ́n fọwọ́ di etí wọn ẹ má fọwọ́ di etí ló ṣẹlẹ̀ <laughs> mo ní níbo ni first kiss ẹ kíìsì alákọ̀ọ́kọ́ lẹ́yìn ìgbà tẹ́ ẹ jẹ́ òun ibo ló ti wáyé. Ah, mo jẹ ní rántí. Ah, ẹ yá rántí o torí bọ́dà mi ti kọ wọ́n ti kọ bẹ̀ síbi ẹni pé bọ́dà mi ò gbàgbé. bóyá Jos. <laughs> ẹ sọ dáadáa. bóyá Jos ah, máa fún yín ní ààfù torí wọ́n kọ nínú yàrá ní Jos. <laughs> <laughs> bẹ́ẹ̀ ni Jos nígbà tí bọ́dà mi travel wáyé ah. ẹ gbogbo kìíní ẹ wá ṣẹlẹ̀ ṣe bẹ́ẹ̀ gbọ́lẹ̀ ẹ wá ṣíbọ̀ àti ìpadà dé <laughs> Ok, na, mo ti parẹ́ ọ̀rọ̀ náà kàn yín bọ́dà mi ẹ̀yìn o bẹ́ẹ̀ ni ra bá mi fìgbó ti yín sórí tábìlì ẹ̀ ẹ̀ ra bá mi jẹ ojú ah, ẹ̀yìn ò gbọ́dọ̀ fò kó fi apá kan fò. <coughs> sísá mi ṣe ti rẹ́dì ẹ ṣeun. Mm-hmm. <laughs> ìbéèrè alákọ̀ọ́kọ́ ti yín lélẹ́yìí wọ́n ní tí ọkọ yín tí wọ́n bá jẹ́ òṣèré orí ìtàgé ta gangan ni wọ́n máa máa jẹ́ ẹ̀jẹ̀ ń túmọ̀ ẹ̀ fún yín òṣèré orí ìtàgé wo ni wọ́n fẹ́ràn jù <laughs> tí ọkọ yín fẹ́ràn jù òṣèré orí ìtàgé wo ni wọ́n fẹ́ràn jù. ló bá mi sọ fún Cynthia kó má ìlà o torí pé fàájì tẹ́lẹ̀ làwà. <laughs> bẹ́ẹ̀ ni mo ti bọ́ sí abala ilé ìfẹ́ lẹ́ni náà nìyẹn fàájì máa ṣàn lórí ètò lẹ́ni ẹ ti rí bó ṣe ń gbóná a sì dé hot bí àṣà àwọn olóyìnbó bó ṣe ń gbóná látara ìdílé aláyọ̀ ní ẹkú kalẹ̀ ẹkú ìjókòó àwọn aráalé wọn gbádùn yín nítorí èmi pàápàá gan mo ń gbádùn yín lórí ètò ẹ̀yọ̀ bọ́ sí abala eré ìfẹ́ náà nìyẹn ṣùgbọ́n kó tó di pé mo lọ sí abala eré ìfẹ́ yẹn proper torí ẹ máa ṣe eré ìfẹ́ fún wa àwọn aráalé gan wọn ti dúró ní sẹpẹ àwọn gan fẹ́ gba eré ìfẹ́ tiwọn mò ń bọ̀ ṣe gbọ́ ẹ má wọrí ẹ kú dà <laughs> mo sọ ìtàn kékeré kan nígbà tá a bẹ̀rẹ̀ ètò yìí fún àǹfààní ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ mi ẹ jẹ́ kí n sáré ṣàlàyé ìtàn yẹn àwọn agbówórin tèmi àti adùn tí mo máa ń sọ ìtàn wọn nígbà tá a bẹ̀rẹ̀ ètò ẹríbi tí ọ̀rọ̀ wọn bá lọ lẹ́ni náà ni pé agbowórin àti adùnbárìn wọ́n jẹ́ ẹni tí wọ́n máa ń finú hanra wọn wọ́n máa ń sọ̀rọ̀ fúnra wọn communication ó wà láàrin wọn ó dán mọ́rán ní èyí tó fi jẹ́ pé agbowórin ó pàdé ọ̀rẹ́ àtijọ́ tí ọ̀rẹ́ àtijọ́ tó sì bẹ̀rẹ̀ sí ní ṣe kùrùkẹ́rẹ́ kùrùkẹ́rẹ́ tẹ̀lé lẹ́yìn ó fẹ́fẹ́ ṣùgbọ́n nítorí pé ọ̀gbẹ́ni agbowórin ó máa ń sọ gbogbo nǹkan tán fún ìyàwó ẹ̀ wọ́n jọ borí ẹ̀ papọ̀ ìyàwó wọ́n jọ wọ́n jọ borí ìṣòro yẹn papọ̀ ibi tí mo wá ń lọ lénìí leléyìí ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí látọ̀dọ̀ sísítà mi torí mo fẹ́ kẹ́yìn náà fi èròǹgbà tiyín ọ̀rọ̀ tí mo sọ yìí bó ṣe rí lọ́kàn tiyín kẹ́ bá a tún tàn mọ́lẹ̀ díẹ̀ sí lórí ètò ni pé ṣé ohun tó tiẹ̀ bójú mu ni àtọkùnrin o àtobìnrin o ká tiẹ̀ máa ká tún máa bá ọ̀rẹ́ àtijọ́ ṣe. ó dìpẹ́ lórí oníkálukú Hmm. tó bá ṣe mọ ara ẹ sí hmm. tó bá jẹ́yàn kan tó ṣe pé o tó bá rí yàn ẹni tó ti mọ̀ tẹ́lẹ̀ o lè mára dúró àbí o máa máa rorò kúrò hmm. ó máa bẹ́tà kó jẹ́ kí relationship yẹn kó kó kó máa lọ lọ́dọ̀ tí yín ń kọ́ tá a bá pàdé ọ̀rẹ́ àtijọ́ ṣé kán máa lọ àbí ká tún yọ̀ mọ́ wọn padà bóyá ẹni tá a tiẹ̀ nífẹ̀ẹ́ sí dáadáa ni ṣùgbọ́n tá a ti rí láti bí ogún ọdún sẹ́yìn nǹkan tí mo rí sí àárín yẹn tó bá jẹ́ bó ṣe pàdé hmm. tó bá jẹ́ nǹkan tó máa mú ìlọsíwájú bá àwọn méjèèjì ni hmm. nípa ti bóyá iṣẹ́ àbí bóyá connection wọn lè tẹ̀síwájú ṣùgbọ́n tó bá jẹ́ èrò míì ló wà lọ́kàn ìkan tàbí èkejì tó lè ba ilé wọn jẹ́ àbí tó lè ṣe eh, àkóbá fún ìdílé wọn. ẹ ti wá sọ̀rọ̀ nísìnyí pé tó bá jẹ́rò mi báwo la ṣe wá fẹ́ mọ̀. ẹ wọn ní tó bá jẹ́rò ìkan ni wọ́n lè ní èrò míì tàbí eh, tí èkejì ò dẹ̀ ní mọ̀. kò sí wá sí bá a ṣe máa mọ̀ nígbà tí a lè ṣí ikú. Eh, ìbá bẹ́tà kan kúkú máa wà papọ̀ <laughs> kan máa gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn. sísítà mi ọ̀rẹ́ àtijọ́ tá a ti rí tó hmm. jẹ́ ọkùnrin sóbìnrin lọ́dọ̀ tiyín tó bá jẹ́ pé ọkọ yín nírú ẹ̀ ṣẹlẹ̀ sí ṣẹ́yìn máa tilẹ̀ gbà kí wọ́n tẹ̀síwájú nípa ọ̀rẹ́. tó bá jẹ́ ọ̀rẹ́bìnrin tó ṣe hmm. pé ọ̀rẹ́ lásán ni tẹ́lẹ̀ hmm. wọ́n lè tẹ̀síwájú bọ́ tó bá jẹ́ hmm. pé bóyá wọ́n ti fẹ́ra wọn rí kò sí. <laughs> <laughs> ó dá ọ̀rọ̀ lẹ́gbọ́n ẹ̀yà ara lé yìí bó bá ṣe tún rí lọ́dọ̀ tí yín mo máa ń sọ ẹ ti àwọn àtẹ̀jíṣẹ́ yìí ṣọwọ́ sí mi ẹgbọ́n kan sí sísítà mi sọ wọ́n ní ọ̀rẹ́ àtijọ́ tí ọkọ èèyàn ṣẹ̀ṣẹ̀ pàdé <laughs> eléyìí tí wọ́n ti fẹ́ra wọn rí gan káwo dáadáa ẹja wo dáadáa àwọn brọ́dà mi náà dẹ̀ sọ pé a sọ pé ọ̀rẹ́ àtijọ́ tá a ti rí tipẹ́ ká má bá wọn ṣe nítorí pé àmọ́bi tí oore ti lè wá ṣùgbọ́n ká la ojú wa sílẹ̀ ẹ̀ ká má jẹ́ kí tàlùbọ́ kókó wọ́ kí n tó sáré kúrò ní abala yẹn sísà mi mo fẹ́ béèrè ilé lọ́wọ́ ẹ̀ ní nǹkan tí arákùnrin agbowórin ṣe yẹn tó yẹ pé ó kárí ìyàwó ẹ̀ along láti lè jọ yanjú ẹni tí ó ń tẹ̀lé wọn káàkiri tó fẹ́ fẹ́ ọkọ ẹ̀ ṣé ní tiyín ṣé ó bójú mu nítorí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mi máa sọ pé I can handle it <laughs> wọn ò ní sọ kankan fíyàwó ìyàwó wọn kí lẹ́yìn rí sí níṣẹ́jú kan. Ah, ó máa bẹ́tà kí ọkọ yẹn kó kó kó fi ọkàn tán fún ìyàwó ẹ̀ kó kó kùnà fún kó sọ gbogbo ẹ̀ fún torí ọ̀pọ̀ ìgbà ni àwọn obìnrin máa ń ní um, good advice láti render but àwọn ọkùnrin máa ń rò nígbà míì ipa àwọn làwọn mọ̀ tán àbí àwọn. ẹ <laughs> eh, sísá mi náà tún ti sọ gbogbo ẹ̀ tán wọ́n ní àwọn ọkùnrin eh, eh, iṣẹ́ àti wọ́n at the head of this family. ẹ ẹ òbí kí ni wọ́n fẹ́ sọ kí ló fẹ́ sọ. <laughs> ẹjọ́ àwọn kan wà tá a máa lè sọ àwọn nǹkan kan wà tó yẹ pé a ní lè dá yanjú fúnra wa without the help of a woman ẹ jẹ́ ká máa open up kí communication kó kó kó jiná nínú ilé wa ẹ eh wo aago mi sáré èmi náà sáré gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ tí èròǹgbà tí bó ṣe rí lọ́kàn tí ẹ tẹ́ àtòrísun tẹlifíṣàn máa rí ń bẹ̀ tàbí tẹ̀yin bá fẹ́ tẹ̀lé mi tẹ́ fẹ́ sọ èròǹgbà tí ẹ tẹ̀lé mi at ọláwálé ọ̀nàbàjọ́ ní instagram ẹ fi gbogbo àwọn kọ́mẹ̀ntì yẹn síbẹ̀ màá tún wá mu wá sórí ètò ẹ màá kà á fún gbogbo ayé wọn máa gbọ́. mo ti bọ́ sí abala eré ìfẹ́ náà nìyẹn eré ìfẹ́ tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí <laughs> ẹ ṣe ti rẹ́dì sà. bẹ́ẹ̀ ni a ti rẹ́dì. ẹ ẹ àwọn ìdílé aláyọ̀ mi wọ́n sọ pé àwọn ti rẹ́dì ṣùgbọ́n kó tó di pé ẹ wo tàwọn ẹ tàjọ wà lórí ètò lé Ni ẹ̀yin gan ẹ sọ pé ọlá.